بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار بعد السلام عليكم ورحمة الله وبركاته ترى شرح أصول السنة للإمام للإمام أحمد عليه رحمة الله يعني إمام أبي عبد الله أحمد بن محمد بن حنبل alayhi rahmatullah tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kàkán yóò náà ni al-imanu bil hawdi ọ̀rọ̀ nípa hawd yẹn ni pé àbàtà omi ní ọjọ́ ìgbìndẹ̀lù kìyàmà tó ṣe pé ọlọ́wọ́ bá yóò ṣe fún àwọn àlèhùmà nábi sallallahu alaihi wasallam èyí tí a wákà lónìí أنني الإيمان بعذاب القبر قال إمام أحمد عليه رحمة الله والإيمان بعذاب القبر وأن هذه الأمة تفتن في قبورها وتسأل عن الإيمان والإسلام ومن ربه ومن ربه ومن نبيه ويأتيه منكر ونكير كيف شاء الله وكيف أراد والإيمان به والتصديق به إمام أحمد عليه رحمة الله wọ́n ṣàlàyé nípa àwọn ẹ̀wọ̀n àdìsọ́kàn tí wọ́n pè ní àkídà àbí ká pè ní ìgbàgbọ́ tó ṣe pé ẹni tí ó bá fẹ́ jẹ́ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ wà nínú ẹ̀mí rẹ̀ kó dì sẹ́mi ipe bó ṣe rí náà nìyẹn kódà tí nǹkan yẹn ọba tí ṣẹlẹ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ ìtì aka ní ìjẹ́ ẹjọ́ tí imamu ahmad tí wọ́n nínú nǹkan tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ ni òun náà ni alahawd àbàtà tí ó ń bẹ ní ọjọ́ gbẹ̀ndì alkiyama tó ṣe pé àwọn kan bẹ tó ṣe pé wọ́n lé wọn kó níbi àbàtà yìí tí wọ́n jẹ́ kí wọ́n mu omi nínú àwọn kan tí ìmáàmù wa fi tó fẹ́ fi ṣe wá ní àǹfààní tó ṣe pé ẹni tí kò bá ti gbà nǹkan yẹn gbọ́ ẹni hun a lè pè ní ahlùsúnà kódà a lè pè ní mùsùlùmí bìlìntàsí pé a pè ní ahlu sunna torí pé àwọn kan bẹ tó ṣe pé wọ́n padà ń dá oríṣiríṣi ìdákúdá kalẹ̀ nínú islam lára àwọn tí ó ń jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tí anábì sallallahu alaihi wasallam kú tán òun ló fà ló fi di pé àwọn àfá yìí fi wá di pé wọ́n ń pariwo tí wọ́n sì tún kọ́ kalẹ̀ kí àwa tí à ń dé lẹ́yìn wọn kábàá máa bá a àwọn náà ni àwọn tó ń pè ní Mu'tazila àwọn tó ṣe pé làákàyè náà làwọn ọmọ bí ń ṣẹ́sìn tí wọn nǹkan tí ó bá ti bá làákàyè wọn mú wọn làwọn ò gbà á ní tí wọn bá ti fojú wọn rí wọn làwọn ò ní ìgbàgbọ́ sí ẹ̀yà Mu'tazila yẹn ni pé àwọn tí wọ́n máa ń fi làákàyè ṣẹ́sìn irú ẹ̀ náà ń bẹ láwùjọ tiwa náà kódà ọ̀pọ̀ gan-an àìmọye nǹkan láwọn èèyàn mọ́ sọ pé àṣọ́wà ah, bálàká ìmọ̀ tí wọ́n sì nímọ̀ pé ẹ̀sìn kìí ṣe dandan ní kọ́ bálàká ìrẹ mu torí làáká ìrẹ ohun làáká ìtò kúrú ni ọba tó gbé ẹ̀sìn rẹ̀ kalẹ̀ òun lọba tó dá làáká ìrẹ òun ló sì gbé ẹ̀sìn kalẹ̀ làáká ì yọ́ máa tẹríba fún ẹ̀sìn ni ẹ̀sìn ni máa ń darí làáká ní tó bá fẹ́ rí ojú rí ọlọ́run láyé àti ní alkiyama irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Ali radiyallahu anhu ó ní pé tó bá ṣe pé làákàyè lábá máa fi ń ṣẹ̀sìn law kana ad-dinu bir-rahyi tó bá ṣe pé làákàyè lèyàn bá máa fi ń ṣẹ̀sìn ó ní ah, òun rí nǹkan kan lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ó bí kíyàn wọ socks kí wọ́n fi tẹ̀lẹ̀ káàkiri oníjọ́ta anábí wá fẹ́ wá sálùwà látán anábí wá fẹ́ pa onígbàtá anábí ọpa òkè ẹ̀ṣẹ̀ lànàbí ìfọwọ́pa báyìí anábí ọ̀fọwọ́pa ìṣàlẹ̀ tí fi ń tẹ̀lẹ̀ onígbàmù lọ́wọ́ pé a jẹ́ pé ẹ̀sìn kìí ṣe làákàyè ibi tí anábí bá ti ní ká ṣe tọ́lọ́mbá ní ká ṣe bọ́lọ́mbá sí ní á ṣe náà ni a sì máa ṣe àmọ́ pé kí wọ́n ní sí kí ní ìwà bá làákà yìí mú báyìí tó èèyàn wulẹ̀ síra rẹ̀ ní òfò ni àwọn Mu'tazila ọ̀nà máa ń ṣerú nǹkan báyìí wal iman ṣéèkì ní yẹni Imam Ahmad alayhi rahmatullah wọn nínú nǹkan tí kí o nígbàgbọ́ sí ìyà tí ń bẹ nínú sàárè kí o gbà pé nínú sàárè o wàhálà ń bẹ́ńbẹ́ ìyà ń bẹ́ńbẹ́ so ìyẹn gbọ́dọ̀ gbàgbọ́ kó jòkó nínú ẹ̀míyàn wa na hadhihi al mmeta tuftan fi ha ó tún gbọ́dọ̀ dáhà lójú ike gbogbo èèyàn ọlọ́wọ́n ọba fìtínà ọba fìtínà ọlọ́run ó ní kí fìtínà ọba gbogbo ẹni tí bá ń bẹ nínú sàárè ẹni tó bá ti ń wọnú sàárè ká mọ̀ pé fìtínà ń bẹ ń bẹ ká nígbàgbọ́ sí i pé fìtínà wàhálà ń bẹ nínú sàárè ìyẹn ni pé lẹ́yìn ìgbà tán bá bu òkú mọ́lẹ̀ tán tó kálukú padà fìtínà ṣẹ́kù síbẹ̀ níbí náà lè yóò tún máa fi máa ṣe láńlá tí àwọn èèyàn ń ṣe tó yẹ pé òkú òkú tán wọ́n sọ òkú di patí ó ti wá burú fún ará lọrin gan ní àsìkò yìí ó burú fún ará lọrin kódà ó burú ju ti àwọn west lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá ní wọ́n pa màálù sóòkú ẹmọ̀ ni à ní west ni yíò kò à west náà ní ṣe yíò nílọrin náà wọ́n so màálù kalẹ̀ báyìí nìsín ìwọ́n pa ìgbà kan náà pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni nísìn wọn ò jẹun pa mọ́ torí àwọn náà rẹ̀ láti sòkú gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sòkú bíṣẹ̀ sí mọ̀ pé Ìlọrin wọ́n mara wọ́n tàn jẹ tó bá ń sábúrú wọn akún lọ́dà wọn ni sàárà ni sàárà sàárà tẹ́ ma ṣe tẹ́ta tent níbùlẹ̀ tí ma ń ṣe sàárà tẹ́ta tent sí sàárà níbùlẹ̀ tí ma ń ṣe tẹ́ntì tẹ́lọ̀lẹ̀ rẹ̀ntì àga chair níbùlẹ̀ tí ma ń ṣe sàárà play tó máa ń plé ọ̀yọ̀ eh, eh, àwọn àwọn eh, kí náà máa ń pè wọn dj so ṣí sára lẹ́ ń ṣe ló débi yíò wọ́n lè gbé mú ìdí nì sí wọ́n lè gbé buhari sí wọ́n lè gbé ìkan tó lóhun tó ń ṣe ìdárò òkú wọ́n gbé sí ọmọ plé rẹ̀ wọ́n ni à ń ṣe sára náà ni so òun ni pé wọ́n ṣe pati òkú nílọrin náà báyìí kódà ó tún wọ́sì débi pé wọ́n tún lọ lè ṣe fọ́tò obituary wọ́n yà sínú inú inú ẹ̀yìn kíní bana bánà oní kìí ṣe aláṣọ bánà oní onílẹ́dà wọ́n yà tí wọ́n sí rẹ̀ gẹ̀dẹ̀ wọ́n àgbé kalẹ̀ báyìí our beloved father ìdákùn kíní yàtọ̀ yín pẹ̀lú àwọn tí ẹ ń pè ní west kọ́dọ̀ àwọn ará west gba àwọn pátípátí yìí ó dínkù lọ́dọ̀ tí wọ́n ẹmọ́jẹntàn yìí ní àdúgbò kan bẹ ní ojú lọrin gangan wọ́n ṣe òkú kan bẹ wọ́n sì mú tí ń bẹ lọ́sàn gangan báyìí gbogbo aládùúgbò dákẹ́ tó ní ojú lọrin gangan tó lẹ́fì mọ̀ pé Ìlọrin ìtàn rẹ̀ níjẹ́ pọ̀ ìtàn rẹ̀ níjẹ́ ọ̀pọ̀ jù ẹtún máa wo òkú tán náà ń jí wú náà nílọrin tó kú owú tó kú tó rẹ̀ wọ́n àwọn ènìyàn àtẹ́báwò tàwọn dáadáa ní ìsọmọ ìlọrin tẹbáwò tàwọn ìbóná ti kọ́ níbo ni wọ́n ti kọ́ lè kéwù ni wọ́n ké ìbóná ti kéwù síbí lọ́rin náà ti kéwù lọ́rin náà ti kọ́ wọn lọ́rin náà ti rí fáìlì náà ti rí ni so náà ni pé gbogbo àwọn fìtínà tí ò pọ̀ kàn nínú nínú sàárè yìí èyí kan o àwọn tí òkú bá kú fún kí wọ́n ronú ẹ̀ ní pé àmọ́ ipò tí òkú yìí wà nísìn bóyẹ̀ ni kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dáná ni wọ́n máa roka wọ́n máa ṣeré sí kọ́lẹ̀ lè mẹ́tọ́ ni àwọn alọ́lẹ̀ pé àwọn olókù ni ẹnìkan bá wa ṣe sórí eléyìí àìní ìròrí bákan náà àìdarí ara ẹni pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ń ló sì pọ̀jù ní àwùjọ yìí ń kan ń ṣe ẹ̀sìn pẹ̀lú ìfẹ́ ẹnu rẹ̀ bó ṣe fẹ́ náà ni oníkálukú ṣe ń ṣe ẹ̀sìn àbíkọ́ mọ́ ṣe gbé bá ṣe báwọn bàbá wa ọ̀rọ̀ tí àwọn kọjá bá ṣe báwọn bàbá wa nísìn ìtò hàn jù ní pé bá ṣe bá ìfẹ́ ẹnu wọn torí kò sí bàbá wọn kan tí ń ṣòkú tí ń ta tẹ́ntì síbẹ̀ ẹ̀sì wá wò gbogbo àfá lọrin sí ń rí kọ́dà àwọn ọ̀sán kankan kọ́dà àwọn àfá àgbà lọrin náà ń kú tọ́ tó sí fáwọn náà àyíkò tán tí mo fojú ara mi rí báyìí wọn sọ fún mi mo rí ti mọ́mù gàmbà rí báyìí mo fojú ara mi rí báyìí ni mo rí ti alájí ẹ̀yìn eh, mọ́mù àfá aláyé àmẹ́dà aláyé wọn ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ sùlẹ̀ ń fi mà ipe àwọn èèyàn ìfẹ́ nú wọn náà náà fi ń kìí ṣe pé kọ́lá ó kò kí wọ́n bá wọn bàbá wọn gan torí àìmọye nǹkan tí bàbá wọn ń ṣe tí wọn ò ṣe àìmọye nǹkan táwọn bàbá wọn ò ṣe táwọn ń ṣe lónìí so ní pé bí tí mo ti lọ ní pé ó yẹ kí ìrònú kọ́ bẹ́ ẹni tí òkú bá kú fún wípé àmọ́rú nǹkan tí ń ṣẹlẹ̀ sí ẹni tó wà nínú sàárè yìí ẹnu kan ti ẹ̀dínyàn mọ́ sàárè lásán wọ́n ti da ìpẹ̀bó ọ̀lá ó yẹ kí òun gan kó tóyàn ní ìrònú pé eh ẹn tó ṣe pé tó bá wà nínú ilé gan yọ́ mọ̀ sọ pé orú mú ní ẹ̀bá mi wá fánù ń múná lọ wọ́n ẹ̀ fún mi ní abẹ́bẹ̀ ká tó wá ní pé wọ́n wà gbẹ́ kòtò wọ́n wà rí ìyàn bọ̀bẹ̀ ẹ̀ kí wọ́n mọ̀ pé á ẹ̀ kí wọ́n ti ẹ̀ sánú ẹni yẹn wal fìtínà bá wọn nínú sáré wàtúsẹ̀l anil iman wọ́n ma béèrè lọ́wọ́ wọn ipé báwo ni gbàgbọ́ ipé ta ló gbàgbọ́ ipé kí ni gbàgbọ́ rẹ ń kálùkọ́ sọ tó bá gbàgbọ́ tó bá nínú sàárè anábi sallallahu ni wọ́n béèrè nípa ìgbàgbọ́ wọl islam wọ́n pèrè nípa islam yàn pé irú islam wo ló ń ṣe irú gbàgbọ́ wo ló ní wọ́n bèèrè wọ́n bèèrè nípa pé man rabbuk talọ́lọ́wọ́ bá tó ní agbára ni lè mọ̀ wó pé ah ọlọ́run ni àwọn pé ìyẹn gbọ́dọ̀ ní tó fi lè sọ pé ọlọ́run náà ni òun òun ni pé ǹjẹ́ ọlọ́wọ́n ọba yìí ǹjẹ́ òun nìkan ǹjẹ́ òun ni ọmọ ń wá ìrànwọ́ lọ́wọ́ rẹ̀ ní ìrànwọ́ tọ́mí ènìyàn lè ṣe tí pọ̀mí ènìyàn ká ṣùgbọ́yá ní sílápójú kí ọmọ wá kí àdúrà gbà kí ọmọ wá kí àbáwọn àdìkárù tánàbí ní ká máa ṣe tí ó máa jẹ́ ìṣọ́ látọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba sóhun nìkan lè yán ṣe ẹni tí ò bá mọ rú eléyìí tó sì pé ọ̀tọ̀ ní tí fi ń ṣe sọ́ra àmọ́ síngbẹ́rẹ́ àmọ́ jó ẹbu àmọ́ fífọ́kọ mu àmọ́ dá sínú ikú pupa àmọ́ wáyọ̀nà ayé gbogbo ẹ̀ ní máa ń ṣe díkà burúmọ́sà kàn ó ní kí gbogbo ẹ̀ pé kaburú mọ́ kàn wọn ó ní tí ó so kọ́rùn kaburú mọ́ kàn wọn ó ní tí ó so kọ́lé kaburú mọ́ kàn wọn ó ní tí ó so sí mọ́tò rẹ̀ kaburú mọ́ ṣe wọn irú ẹni tó bá ikú bó ṣe rí ní lọ́wọ́ bá kú wallahi tán bá bí pé ta lọ́wọ́ ọba rẹ̀ kò ní rí èsì fọ́ kò ní rí èsì fọ́ so náà ni tí a bá ń sọ pé ẹni wọ́n bẹ̀rẹ̀ nípa iman àkọ́kọ́ ni pé ẹni tó nígbàgbọ́ tí ń gbàgbọ́ yẹn pé òun ní ó rí ọlọ́run ọba dá lóhun tí ó mú ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ṣùgbákaná ǹjẹ́ ọlọ́run ọba lòyàn ń pè ní àbíyàn ń pè nǹkan mí kọlọ́run kọ́lẹ̀ lómi àwọn bàbá ńlá àwọn akátọ́ ti lọ bí ọmọ ilé afá lálá kan ni afá yẹn ni ó ni ó mọ̀ pè ẹlòmí àwọn tó tẹ̀lú wọn àwọn tó tẹ̀lú lọ́rin yìí ha lágbára àwọn tó tẹ̀lú lọ́rin yìí nǹkan yóò ní ṣe lágbára àwọn tí ń bẹ lọ́rin yìí nǹkan ó ṣe so èyàn ṣe bọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá nù torí àwọn ènìyàn wọn lágbára kankan sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala náà lèyàn máa ń pè kìí ṣe ẹlòmí tó yàtọ̀ sí ọlọ́wọ́ bá láti pé kó ṣe nǹkan fún wallahi kò ní rí bi dáhùn

so náà ni àfi kí èyàn ó máa yẹ ìgbàgbọ́ rẹ̀ wò ó wà lè rí ìyẹ̀wò yóò máa súnmọ́ àwọn tí ó máa ṣàlàyé ọ̀rọ̀ gbàgbọ́ fún yàn náà ni máa ń dúnyàn ní àwùjọ yìí àwọn àfà tó ṣe pé wọ́n ní àǹfààní lórí rédíò láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tó pé ẹnu wọ́n sì àmọ́ tán bá ti bẹ̀rẹ̀ báyìí wọ́n kàn rán nǹkan míì lọ gbáà

káyọ ti máa gbọ́ ó ti jòkó nú ẹ̀mí wọn sorújọ́ tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ tán bá rí pé ara sán ọkàn mọ̀ pẹ́tọ́ ọlọ́run tàbí wọ́n sí sábàbí ara yìí ọkàn sí sábàbí ikú fún ẹni yìí ni so ngbà tí rùnkà báyìí wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn tẹ̀sẹ̀ wọ́n dẹ̀ lè rédíò ẹ̀wọ́n sọ ah àwọn èèyàn ń sẹ́bọ́n lùí nítorí kẹ́ ti tẹ́ẹ̀sọ sòun náà ní pé kò sí bó sí léwu kọ́pẹ́ tó bí yẹn bá ṣe lè máa bo irọ́ bí lè máa borọ́ kọ́mọ pọ́nrọ́ lékìsà ìjọ kan ní ọrọ̀ ìtura rẹ̀ kalẹ̀ ipé <clears throat> irọ́ ni mí bẹ́ẹ̀ wá ní kò sí yẹn sí lè máa da ọwọ́ bo òdodo tó ń jọ kan lódodo sí pé èmi òdodo rẹ̀ o òdodo wá padà sẹ́nu wọn jọun wọn sọ pé àwọn èèyàn ń sẹ́bọ́ ń lú yìí ọyọ ká múra so òun ní ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo òun ni ó rí ọlọ́run ọba dá lóhùn níjọ́ yìí tàbí ni ó rí èsì pé ọlọ́run ni ọlọ́run ni ó rí dá lóhùn ẹni tí kò bá gbà àbí ń ṣe yẹ méjì nípa ọlọ́run ọba àbí ó tiẹ̀ tó mú ẹlòmí kún ọlọ́run ọba irú ẹniyàn láíláí àwọn màláíkà ò lè máa bí nípa ìmánu rẹ̀ kó sì rí dáhùn tàbá ń sọ pé fìtínà nù sàárè ẹ̀rí rẹ̀ nínú alkọ̀rán ìyẹn ni pé ìyà ń bẹ nù sàárè tó dáwọn Mu'tazila wọn ọgbà pé yà ń bẹ ẹlòmínà ń bẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ ìrìnsí rẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ẹ mọ̀ òpin sí wọ̀nyí sí gbà pọ́lọ́wọ́n fìtínà ń bẹ nù sàárè báyìí torí rẹ̀ tó wá ṣe pé òkúkú gbókùsọpá ìdátán tẹ́tẹ́ bùmọ́lẹ̀ tọ́lọ́ ti bẹ̀rẹ̀ sí ní bá ti ẹ̀ lọ ní ní jẹun ní ṣogbẹ̀ ní ti kọ́ yá ẹmọ dùlù ẹmọ kama bá ti wá lọ́nà so mi kìrú ẹniyẹn ìgbà pé fìtínà ń bẹ nínú sàárè gan ó fúyẹ́lẹ̀mìrú ẹniyẹn báwọn láṣẹ mọ̀ ẹ̀rí eléyìí mẹ́nu suratul Ghafir ẹni pé ẹ̀rí pé ìyà ń bẹ nínú sàárè torí Imam Ahmad ní wal 46 eh, ọlọ́wọ́n bá ní gbàtọ́lọ́ ń sọ̀rọ̀ àwọn eh, Fir'aun àti àwọn tí wọ́n jẹ́ àtẹ̀lé rẹ̀ ó ní annaru yu'raduna alayya guduwan wa 'ashiyya yọ́ ma wá bá wọn yẹn kí wọ́n fa páìpù náà wá bá wọn níbi sàárè wọn níbi tí wọ́n wà guduwan wa àṣíyà yóò mọ̀ wá bá wọn láàárọ̀ àtọ̀sán yóò mọ̀ fẹ́ wá bá wọn láàárọ̀ àti rọ̀lẹ́ ọlọ́wọ́ ni wa yawma taqumu as-sa'atu tó bá wá di ọjọ́ gbíndà alkiyama adkhilu ala fir'aun ashadda al'adab ọlọ́wọ́ tó ní ẹfì àwọn tí wọ́n tẹ̀lé fir'aun àti fir'aun ẹ̀tún fi wọ́n sínú yàtọ̀ lágbára ju titinú sàárè lọ so léyìí iná làáfà fi múlẹ̀ pé ẹ̀rí ipé ìyà ń bẹ nínú sàárè ń bẹ nínú al-Qur'an torí ẹlòmí o lè ní òun òkè láti bẹ̀rẹ̀ Qur'an dé parí òun ò rí ìyàkúyà ń bẹ nínú sàárè kọ́dàbó rí nínú Qur'an èyí tí ń bẹ nínú hadith Ànábì sallallahu alaihi wasallam ó yẹ kíyàn ó ti bẹ̀ kíyàn ó gbà pé ah ìyà ń bẹ nínú sàárè irú ẹ̀mbẹ̀nu àdísì bukhari ẹ̀nà bukhari àti muslim tí wọ́n ní annabi sallallahu alaihi wasallam ó kọjá níjọ́ kan ní ẹgbẹ́ sàárè méjì kan annabi wá ní innahuma la yu'adhabani fi qabrihima pàà méjèèjì yìí wọ́n ń jíyà ọlọ́wọ́ bá nù sàárè báyìí so annabi wá òun tí ẹ̀ yẹ́mṣí bí nàmíma òfófó lòun ma ń ṣe káàkiri yóò ma gbé ìlọ fún yìí ẹnikẹ́yẹ ẹnikẹ́jì la yastatirru min al-bawl òun èyí kìí ṣe sùúrù nígbàtí bá ń tọ̀ kí tọ̀kọ́ tán lára rẹ̀ kó tó di pé yóò dìde so ló fa ìjà fún àwọn méjèèjì so ó túmọ̀ sí pé ìyà ń bẹ nínú sàárè so bákan náà annabi sallallahu alaihi wasallam annabi ní tán bá ti sin òkútán tán bá ti sin òkútán gẹ́rẹ́ bá ìtẹ́ bò kúmọ́lẹ̀ so tẹ́yìn yẹ́sẹ̀ padà so láwọn mọ̀láíkà ni wọ́n dé wá bá tán bá ti wá dé bá annabi ní wọ́n bí ní àwọn ìbéèrè kan ara ìbéèrè tí wọ́n bí wọ́n tus'alu anil iman wọ́n bí nípa pé kí ni gbàgbọ́ rẹ̀

ọ̀kẹ́ifà arad bọ́lọ̀ bá ṣe gbèrò pé kan wá ní wọ́n ṣe wá wọ́n ní wal imanu bihi wa tasdiqu bihi agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí àsìgbọ́dọ̀ gbá ní òdodo nínú àwọn nǹkan tí wọ́n béèrè wọ́n tó béèrè anil islam pẹ̀lú islam wo ló ń ṣe ń kálukọ́ wa dáhùn orú islam ẹ̀hẹ́n àwọn màláíkà sọ sáwọn bàbá rẹ ni wọ́n fi islam rán bóòlù sí ń kírun àwọn àbáwá sí ma ń kí náà ní kọlọ̀lẹ̀ wádìí pé bóòlù Ànábì sallallahu alaihi wasallam ṣe ma ń kírun kò ní wádìí báwọn àbáwá sí ma ń kí náà ní alẹ́nìkan bẹ mi àti ẹjọ kírun wa so wọ́n á rí bó ṣe kírun pé kọ̀ bá mu gbàtà wá kírun náà ta jáde sí mọ́sálásí ń bá àtàjáde kó ní kankan tí mo fẹ́ bá yín sọ ó ní náà mo ní àjọ ń kírun lẹ́ẹ̀kan mo rí pé ẹ̀dáwọ́lẹ̀ kírun ni mo ní ẹ mo ní anabi sallallahu alaihi wasallam anabi ò kírun báwọn rí ẹni kí ni ó wí oníṣẹ́ṣẹ̀ wá ni sí ẹ̀ṣẹ̀ ni mo ní ẹgbọ́n tí ń sọ fún mi mo ní anabi sallallahu alaihi wasallam kò kírun rí so anábì tó wá tó pàṣẹ pé sallu kama ra'aytumuni usalli bí mi ṣe ń kírun ní kẹ́ ṣe kí ìníṣà tẹnuwọ́n ní kẹ́ àníṣẹ́ẹ̀ṣẹ̀ ní mo yọ́dá ẹ̀ṣẹ̀ ni tí yẹn bá rẹ̀ ní sọ fún yàn ẹni tí ò bá gbọ́ orí ó lè lẹ́skíz lọ́rọ̀ lọ́wọ́ tẹ́ni tó bá ti sọ fún un kọ́dà ẹni tó lẹ́skíz ẹni tó torí gbogbo tí ó kàn ọmọ bó ṣe ń wájì rẹ̀ lérí ọ̀rọ̀ ayé o tí ó bá pé ọ ọmọ ó sì wádìí rẹ̀ kọ́dà lómi ọmọ gbọ́ rẹ́díò yóò mọ̀ retí tí ó pé káàkiri ń bẹ̀ ní tó bá ti gbọ́ kíníkan sáré kọrọ àdírẹ́sì ń wà kí nù so kí ló dé tó lè wádìí ọ̀rọ̀ ẹ̀sìn ti ẹ pé irun tí ń jíṣẹ́ fọ́lọ́run bóòlà náà bí ṣe kí gaga so because tí ẹ bá ń wo àwùjọ táwọn yìí tí ẹ bá ń wo ọ̀pọ̀lọpọ̀ báwọn èèyàn ṣe ń sẹ́sìn pé bá ṣe bá wàláyà ó rọrùn fún yàn pẹ̀lú tẹ́ bá ń sẹ̀sìn bí sí ń bẹ láwùjọ wà yìí ìkẹyàn wọn bọ́lọ̀ nírọ̀rùn ó torí pé kí ní gbogbo nǹkan yẹn láti dojú ẹ̀ papọ̀ wọ́n ti fọ́ lójú papọ̀ so ní pé wà ní ẹ̀yẹ islam islam alaihi wasallam kìí islamu wa kìí islamu àwọn àfáà islam bóòlà nábi ṣe gbé wá gaga fún wa so tó rọ́pọ̀ gan tẹ́mọ̀ rí dáwọn ah islam lọ́rin lélé yíò islam lọ́rin náà sí yí ọlọ́run nídẹ̀ títí ànábì sallallahu wọ́n béèrè béèrè pé islam wo ló ń pé béèrè pé ẹ̀sìn wo ló ẹlòmí islam ní muslim ló lóhun jẹ́ àmọ́tẹ́bárò lè wo tí ń bẹ nínú ẹ̀mí rẹ̀ ẹ̀dì pé ìgbàgbọ́ rẹ̀ yìí kò yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn míì kò yàtọ̀ bó ni musulmi ló ṣe máa sọ̀rọ̀ tí ó máa sọ pé ẹ mọ́mọ́ bọ̀ gbogbo àwọn ìṣòro sánàbí tí ẹ̀nà ló gbóyìn wá fún ọ sí ẹ̀sìn rẹ̀ ló gbóyìn wá fún ọ àbí wọn náà tí wọ́n náà gbàgbọ́ ní gbogbo òṣòro mi àwọn kan ní kó bá mi wọ́n fẹ́ kí n ga wọ́n ń dáwọ́ bó ogó mi tẹ́tẹ̀ rò kúbẹ́ kiri ilẹ̀ lómi tí bá ń sọ̀rọ̀ ẹ padà rí ga mùsùlùmí náà ni tó tó bá yá nìkan lẹ́lẹ́wà ní pé ìsẹ̀ ìsẹ̀ ara fún ọtọ bá wọ́dọ̀ mi tọ́rí àti mùsùlùmí ni ṣùgbúrú wọ́n bèèrè lọ́wọ́ yẹnu sàárè ẹni tó bá fẹ́ rí èsì fọ́ àbí kó ṣe ìta nẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀ gbé wá o wọ́n bí yàn ní pé ewó ló ń ṣe sẹ́lùmí in tí ó kọba lọ́dọ̀ ọlọ́run ọba tí ò fi ní lójú ọlọ́run náà ni pé in gbọ́ pípẹ́ alánàbí ewéwu báyìí anábì èlò obìnrin anábì àwọn ìyàwó anábì wọ́rú ẹ̀wù báyìí ọlọ́run ò ní ká wọ́rú ẹ̀wù báyìí ní al-Qur'an yóò sì má ilé lò jáàbù ilé máa ṣe kíníkì òun lè máa so gbúrú àwọn kan yìí o lè kó báyìí lọ́dọ̀ ọlọ́run tó lọ́wọ́n ni pé àwọn òṣèrú ìtẹ́mi ní kò ṣe so òun náà ni pé ẹ̀sìn internet sọ̀rọ̀sọ́lá ẹlòmí ànábì rẹ̀ Abdulkadir Jilani ni ẹlòmí ànábì rẹ̀ àwọn ṣéwù ṣéwù ṣéwù ṣéwù yẹn ni ọmọ ká kò nílò ànábì sallallahu alaihi wasallam ká torí pé kí ni kò tẹ̀lé wọn kò tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam hakikatan kò tẹ̀lé ànábì gbogbo nǹkan rẹ̀ tí tọ̀ríkà kan bá ti gbé wá fún ni gbogbo nǹkan rẹ̀ ìtẹ́nìkan bá ti gbé wá wọ́n gbà tán sọ pé ọ̀nà tẹ́ rìn yí ọ̀nà tó lè mú yí wọ́ná ní ẹ̀ ń ṣe súfì ẹ̀ ń ṣe àtànàbì ló ní ẹmọ́ ṣe léyìí ni ẹmọ̀ pẹ̀ lómi lẹ́yìn ọlọ́run ẹmọ̀ pẹ̀ Ibrahim níyàsì ẹmọ̀ pẹ̀ bí ẹn pẹ́ ń pọ́lọ́wọ́ báyìí ẹlòmí búlálà ti ẹ̀ lóríṣiríṣiríṣi mọ́ sí ní inú ẹlòmí ìsàlá ti ní ti ẹ̀ lóríṣiríṣiríṣi ní ọmọ pé ẹmọ̀ bí ẹn pé àwọn ẹni ibi ẹn pa àwọn ọlọ́run bí ó ń kálukú ṣe ní lóríṣiríṣi àdùkọ́rìjì lánìí tẹlòmí yóò mọ̀ pé ẹmọ̀ bẹ́ pé ń pọ́lọ́run gbòrò eléyìí tó lè kó báyà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ni sùúrù ẹni tó bá díjọ́ gbìnà rẹ̀ kíyàmọ̀ tó bá ń bí pé tààlà nẹ́bì rẹ̀ kọ́rakùnrin ni àwọn tí ń tẹ̀lé so anẹ́bì sọ̀rọ̀ sọ́lọ̀ wá ní tírú ẹni yẹn tó bá ti jẹ́ mùsùlùmí gidi tákídà rẹ̀ dúró bá sí ń bí ipé kíni ìmáni rẹ̀ kíni gbàgbọ́ rẹ̀ yóò mọ̀ sọ pé ọlọ́run ni mo ta ni kílẹ̀sìn rẹ̀ islam lẹ̀sìn tó rẹ́sì islam náà ló ṣe lóòótọ́ islam tí yẹn bá ń ṣe tí yíò sí pẹ̀lú súnà ìyàn tí rí ara rẹ̀ jẹ ni ìyàn tí rí ara rẹ̀ jẹ bóòlù sí fẹ́ dì náà ni alimam barbahari alayhi rahmatullah náà sọ pé yẹ̀kọ́lá yẹ̀tẹ̀kẹ́lẹ̀fù àdúgbùmọ́ anìláàkàrù ikú olè jápò lára kan kí o ní ẹ̀rọ is Islam but mẹ́mí o bí i moderate Muslim oníjálù súnà ní sọ tó ń pè ní moderate ti ẹnu àbí ordinary ordinary Muslim ṣírọ́ lọ pa ọ́fíìsì bì kan kò sí ọ́fíìsì bì kan kò ṣeéṣe tó bá ti já kò pé méjì kò sése tó bá ti jámàlù súnà ó sì jámù bídíà inú kọ ọmọ kiri náà spáti ọmọ kiri kọ̀rí bùkà kiri ọmọ kiri gíníkí ọmọ ìsànlátù kí àbíkọ bọ́ sínú súfí àbíkọ bọ́ sínú gíníkà kàrí àbí ti jàníyà àbí tó bá bọ́ sínú gbogbo ẹ̀ ọ́sà bọ́ síbì kan àbíkọ bọ́ sókè àwọn kò níye so gbogbo àwọn nǹkan yìí náà ni mùsùlùmí lọ́gbọ́dọ̀ kíyèsí nínú ẹ̀sìn rẹ̀ tí bá ń sìn so ẹni tó bá kíyèsí báwọn tó mójútó látayé tó bá ti kú yọ́ tán bá ti ń bí tó wọnú sàárè báyìí tí wọ́n ń bí ẹsẹ̀kẹsẹ̀ ní ọmọdá àwọn aláìkà lóhun kí islamu náà lè mi ń ṣe o tó bá bí Barra ibn Asib nílọgbà hadith yíwá ó ní wọ́n ó bèèrè lọ́wọ́ rẹ̀ pé tààrà lọ́wọ́ ọba rẹ̀ ọmọ nàbí ọmọ dínú ẹ̀sìn wo ló ń sìn wa yaqulu rabbi Allah mùsùlùmí ó sọ pé ọlọ́run mi ni Allah wa dini yal islam islam lẹ́sìn ni Muhammad olùgbàgbọ́ ni wọ́n yìí fanim ma bá oorun wá sùn in kunta la mu'minan bá tí kí mu'minan kú ní ó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní kọmọ gbádùn nù sàárè lọ́n ti ẹni yọ bẹ̀rẹ̀ láti mọ gbádùn so fa yu'radu alayhi maq'adahu minan nar law kana kafiran àmọ́ tó àìpé kéfèrí bá ní tán bá ti bí ní tí ọmọ náà ike ha ha náà ni ọmọ wí kò ní rí èsì fọ́ tó bá ti ń bí tán bá ti ń bí ipé kí ní ṣe tálọ́lọ́run rẹ yóò ni ha ha ni ọmọ wí ta ni annabi rẹ ha ha ni ọmọ wí kò ní rí èsì fọ́ annabi sallallahu alaihi wasallam onírú ẹni yẹn wọ́n wà lù àmàlẹ́kẹ́ olú ní lúlù kan tó ṣe pé gbogbo tí ń bẹ ní ayé gbogbo tí ń bẹ láyé náà ni ọmọ gbọ́ ní ọmọ gbóhun ohun ohun ohun igbe rẹ̀ tí bá ń ké lẹ́nu tí ó jẹ́ kèfèrí Ànábì sọ́lọ́m ní pé àfi èèyàn àtàlìjẹ̀nú nìkan ni ò ní gbọ́ Ànábì sọ́dé wípé tó wáyé pé bá ń gbọ́ ni a lásọ́ ìkọ̀ gbogbo yín ọwọ́ lásọ́ ìkú gbogbo wọn gbogbo mìíràn wọ́n sì máa dákú dákẹ́ wọ́n sì kú kàtà ní ìsìnyàn wọ́n gbọ́n tí ń ṣẹlẹ̀ sí kálukú sì máa dákú so ọmọ ènìyàn àtàlìjànú ọlọ́wọ́n bó blọ́ọ̀kì wá ní gbọ́kìní wà gbogbo gbogbo ya je ewu fi ya je so ilé rẹ̀ rẹ̀ o àga tó jòkó síre nínú náà wọ́n ma fi hàn láti ìgbà tó ti wà nínú sàárè yẹn látara pínkí ni ó jẹni tí kò gba ọlọ́run gbọ́ ṣùgbọ́n káfílé ma ikẹ́ annabi sallallahu alaihi wasallam fi wàhálà nù sàárè annabi fi rinlẹ̀ annabi yẹn ni pé annabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé in tí ló tó fi pawá ìpíngbà tá bá ń kírun tá bá sì tàṣáhùdù tán tá sí allahumma salli ala muhammad wa ala muhammad kama sallaita ala ibrahim wa ala ibrahim innaka hamidun majid tá ṣe tán anábi ní ká wá tọrọ ìṣọ́ níbi nǹkan mẹ́rin anábi ní ká ma tọrọ pé allahumma inni a'udhu bika min adhabi jahannam kí ọlọ́run làmí níbi ìyá náà wa a'udhu bika min من في من عذاب القبر من عذاب القبر اعوذ بك من عذاب القبر ده نبي نكاب بيرنو فلم واش رودوري ني بي يا ساري ومن عذاب النار ومن فتنه المحيا والممات من فتنه المسيح الدجال نبي نكاب واشو نبي او اون كاميرا ني lára nǹkan tánà bí ní ká wá sọ bẹ́ẹ̀ òun náà ni fìtínà nù sàárè àdábìlkọ́bù wáyà wàhálà nù sàárè píkọ́lọ́n kọ́láyà ń sùkúlẹ̀ lẹ́yìn túmọ̀ sí ni pé àṣí wàhálà ń bẹ nínú sàárè lóòtọ́ ṣùgbọ́n ṣe ní ká máa wá ìṣọ́ nínú àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí ó jí kí nǹkan báyìí kó jòkó sínú ẹ̀mí rẹ̀ kọ́lẹ̀ lómi lè máa wo à báwo lọ́lọ́run ṣe rán màláíkà sí èèyàn nínú sàárè sí màláíkà wọ́n ní bóun sàárè bóun ní mùtẹ́ bóun ní bóun ní màláíkà ó sì bá ènìyàn wọnú sàárè àwọn afá náà wá fún wọn lẹ́sílẹ̀ àwọn afá súnà wọ́n ní ṣe bẹ́ẹ̀ gbà pé kádàrá ń bẹ wọ́n ní bẹ́ẹ̀ ni tó sì bọ́lọ́n sì kọ kádàrá kọkọ kádàrá ẹnìkọ̀ọ̀kan kalẹ̀ sínú oyún rẹ̀ gẹ́gẹ́ bá nẹ́bí sọ̀lọ̀ oyún yẹn fàyí umaru bí arba kilmatin wọ́n wà ní kí wọ́n kọ àwọn nǹkan mẹ́rin kan kalẹ̀ fún wọ́n kọ arziki rẹ̀ pé tó ní láyé ní tó ní nínú wọ́n kọ ajali rẹ̀ yẹn ni pé àsìkò tí ó lò láyé wọ́n kọ subakana shaqish ẹni wa amalihi iṣẹ́ rẹ̀ tí ó sì wọ́n kọ bákanáà ṣẹ́niyẹn ṣẹ̀kí aw sa'id gbé sí ó jẹ́ ọmọ àlìjẹ́nà ni àbí ó jẹ́ ọmọ náà wọ́n kọ kalẹ̀ so gbàtọ́lọ̀n bá rán nǹkan sí tọ́rán màláíkà sí oyún so báwo ni kò ṣe ní rọ ọlọ́wọ́ bá lọ́rùn láti lè rán màláíkà sí ẹni tó wà nínú sàárè kama bí ní àwọn ìbéèrè tí wọ́n fẹ́ bí alimamu Ahmed wọ́n yẹ ọ̀rọ̀ kan fún wa níbi ọ̀rọ̀ yìí wọ́n ní pé wa ya'ti munkarun kayfa sha'a Allah tó bá ṣe wù ọlọ́run ní ó ṣe wá o ẹni pé yíwọ̀n kàwá ní ó ṣe wá sí ó dátẹ́gùn wá ní sí ó rí bákan wá ní kìyàn ọ̀kan wá màláíkà wá màláíkà wá náà ni gẹ́gẹ́ bó ṣe ní pé màláíkà wá mọ́ wá ń bá ẹnìkọ̀ọ̀kan nínú yín tí ó sì kọ́ kádàrá kalẹ̀ fún wa kayfa arad tó bá ṣe wù ọlọ́run bihi wa tasdiqu bihi ìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ sí ìyẹn sì gbọ́dọ̀ mọ̀ ni irú eléyìí náà mọ̀ túmọ̀ sí pé ìyẹn ń jẹ́ olùgbàgbọ́ òdodo mùsùlùmí gbọdọ̀ máa wúra rẹ̀ ní gbogbo ìgbà ipé ǹjẹ́ gbogbo nǹkan tí ọ pamọ́ bí irú inú sàárè yìí nìsìn nǹkan tó ni torí ààrẹ nìkan tó lọ tó bọ̀ rí ipé ee mọ́ lọ́bẹ̀ dé mọ́ bá so a Allahu subhanahu kọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó nífẹ̀ẹ́ wa púpọ̀ ní gbogbo ọ̀nà afẹ́ni tí ó bá jẹ́ ẹni tí ó ma ń wòye so òye ìyá ma wá kú tí ìyàbá ti súnmẹ́sìn àmẹ́ni tó bá súnmẹ́sìn tí wọ́n bá ń ṣàlàyé àwọn àyè tọ́lọ́run ti pè wá sí pé ẹwòye ẹwòye ọmọ ènìyàn gan mọ̀ pé á ọ̀rọ̀ ọlọ́run yìí òdodo ni láwọn àyè tọ́lọ́run bá ti ń pe mùsùlùmí pípé ẹwòye kẹ́ tí ẹ fi mọ̀ pé in tí mo bá sọ fún yín pé yóò rí bẹ́ẹ̀ wọ́n yẹ kẹ́ mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ ìlànà tí mo sọ fún yín ni pé ń gbé yín dìde lẹ́yìn bàtẹ́ bá kú tán nínú sàárè ọlọ́run bá ní wa ayatum lahumul ard almaytatu ahyaynaha wa akhrajna minha jannatin ọ̀fọ̀jẹ́ ọlọ́run bá ní wa ayatum lahumul ard olúwa ní ilẹ̀ yìí gangan ilẹ̀ ó máa jẹ́ aya ó yẹ kó máa jẹ́ àmì fún àwọn èèyàn àhìyàyìnà à táwọn ọlọ́wọ́n bá tá sọ di alààyè yẹn ni pé ilẹ̀ tó ti kú wà áyàtù lahumul ardul maytatu ilẹ̀ tó ti di ilẹ̀ tó tó ikú tó bá di ní àsìkò ẹ̀rùn almeita gbogbo tí mẹ́mẹ́ yóò sì kú ẹni rí má ọlọ́wọ́n bá ní àhìyẹ̀yì náà à àwọn ọlọ́wọ́n bá a sì sọ di alààyè wa akhrajna minha habban wa minha ya'kulun látara pé ilẹ̀ ti kú tí ó sì nǹkan bẹ̀rún tó bá ìtún ọlọ́run bá ní à bó ṣe wá rí un tẹ́yìn èèyàn ń wò pé ah, ilẹ̀ yìí kò sí nǹkan bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ ló ti kí gbogbo gbẹ kò sí kókò kankan bẹ̀ àṣírí kókò yẹn ó sùn jáde tẹ́ bá sì hu ilẹ̀ ní àsìkò tí ilẹ̀ gbẹ̀un ẹ̀ ní bá kókò

so bákanáà Olúwa bá ní ìtò wá fi àwọn oríṣiríṣi àwọn nǹkan oko nàkíl làbídùn ọjáde yẹni pé irúgbìn tí ń bẹ lọ́dọ̀ wa mangoro èèyàn gan gbogbo oríṣiríṣi yọmọ jáde láti inú wà inab àti àwọn èso inab wa fajjanna fiha min al-uyun kọ́dà nínú lẹ̀ náà ẹ̀sùn mọ́ rí pé omi òsùn wọn sùn láwọn àyè mi tó pé lásìkò ọgbẹ́lẹ̀ ẹ̀sìn ní rómi mẹ́ tó bá sùn lásìkò kẹ́sùn mọ́ rí nínú àwọn ilẹ̀ yẹn àwọn àníkà àsìkò jó ti dé ní ọlọ́run ní ìyẹn gan ó yẹ kó tóyàn nílà káì ipé tọ́lọ́run bá ní ẹ bá ti kú sínú sàárè tán tí pé ó ń kálukú ọjẹ́ ó kẹfín ẹni pé gbogbo egun ti jẹ so àmọ́bi tí alkiyama yóò náà láti inú sàárè mùsùlùmí ọgbọ̀dọ̀ máa rántí ọjọ́ yìí bí he jọ tó pé ó pìyàn nìkan nínú sàárè àyà Uthman bin Affan radiyallahu anhu wọ́n ní nínú ṣe sí rẹ̀ àwọn sàhábà wọn ti ṣọ́ wọ́n ní pé tí òkú bá kú Uthman kìí jẹ́ ẹni tí ma ń sunkún bákanáà tán bá ń wẹ òkú tán kírun sílá kìí sunkún àmọ́ngbà tán bá ń gbé òkú bọnu sàárè báyìí wọ́n nígbà yẹn ni Usman ma ń sunkún kọ́rà yóò ma sunkún tébí pé omi ojú rẹ̀ yóò sì ma kán síbi irùngbọ̀n rẹ̀ yóò débi irùngbọ̀n láti irùngbọ̀n yẹn yóò sì ma kán tẹ̀wẹ́ pé yẹn ṣàlọ̀ ni omi sì ma ń kán níbi irùngbọ̀n bi Usman gbà tán rí àkíyèsí kí ní ẹ̀lá rẹ̀ pé kí ló dé tó yẹ kó ti ń gbé òkú sínú sàárè náà lọ ma ń sunkún wọ́n ni à oníṣẹ́ ah, rísàárẹ̀ yìí ó ní ohun gẹ́gẹ́ ni awwalu manzilin òun ni àkọ́kọ́ bọ́stọ̀p bọ́stọ̀p tíyàn ó tọ̀ dé alkiyama òun ni bọ́stọ̀p alkiyama àkọ́kọ́ bẹ̀nu first bọ́stọ̀p fún alkiyama nù wọ́n ni in kana khairan fajami'u khair aw kama qala ó ní tó bá ṣe pé bẹ̀yẹ bí ilé dáa ẹni pé tí bọ́stọ̀p yẹn bá ti dáa tí sáré dáa ajẹ́ kí gbogbo tí yẹn olóyò kù nǹkan yẹn ọ̀dánù àwọn tó akẹ́bẹ̀ yẹn bá ti burú fún yàn gbogbo tí yẹn olóyò tí ó fi kàlkìyàmà yóò burú fún tọ̀hún súnà ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ tí ó máa rántí sàárè rẹ̀ bóòlù yẹn tí wá máa rántí sàárè òun exam tí wọ́n ti fún area of concentration pé ibi tó concentrate sí ti fún àkójúwe tọ́lọ́wọ́ bá ṣe fún wa ó ju báwọn lọ tó fi ànábì sallallahu alaihi ṣe fún wa ànábì tí wá ń ṣàlàyé pé ọ̀nà tí yẹn fi ma ń bá ọlọ́wọ́ bá ní rọrùn rí ọ̀nà ni kí yóò jìnà sẹ́bọ̀ ọ̀nà tí yẹn fi ma ń bọ́lọ́wọ́ bá ní rọrùn rí kí yóò jìnà sí àdádálẹ̀ ẹ̀sìn tí èsì ìta ànábì sallallahu alaihi wasallam mú wá fún yàn ni lèyàn fi gbégbé rọrùn nínú sàárè tùgbàtà ànábì ti

so tó yẹba ti wà lójú ọ̀nà ìṣe súnà nàbí sallallahu alaihi wasallam kí yẹn ọmọ dúpẹ́ fọ́lọ́wọ́n bá kí ó sì múra sí kí ọmọ jẹ́ kẹ́nìkan kán kó míyàn lẹ́sẹ̀ kó mẹ́ torí pé kí ni gbogbo lọ́tún ló sí àyọ́ ti máa wá ọ̀nà láti fi máa mìyàn lẹ́sẹ̀ míyàn wà níbi iṣẹ́ ọfẹ́ rí mi lẹ́sẹ̀ mbẹ́ bọ́ ni ariwo ọjà ọjà tí yàn fẹ́ náà lèyàn máa ń ṣe kí ni náà lèyàn kọjú ma kò sí tọ́kànyàn pẹ̀lú ariwo ọjà ọjà tó fẹ́ rà lọ́lọ́kan lọ kí á ah, ẹwú ọjà ìdákẹ́dákẹ́dákẹ́ kò sí tọ́kàn ọlọ́jà wọ́n sọ pé ọjà ìdákẹ́ rántọ́rà kúrà rẹ̀ kò mẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá ń sẹ́sìn ọlọ́run ọba máa so náà ni ọ̀nà tí yẹn fi lè bá irú ẹni tó bá ti wá mú báyìí ìrìnlẹ́ni tó gbọ́n ìrìnlẹ́ni tó ipò ti mọ̀ nǹkan tó ń ṣe torí pé kí ni ẹni tó bá rántí ìyanu sàárè tó rántí fìtínà bẹ̀ irú ẹni yẹn yóò múra sí ẹ̀sìn ọlọ́run àǹfààní tèèyàn bẹ́ẹ̀ rí bẹ̀ náà nìyẹn kí o múra sí ẹ̀sìn ọlọ́run so kí wá sí pé kí ọmọ sọ lásán ìyẹn gbọdọ̀ gbá kó wà nínú ẹ̀mí ni ó ni èyàn orí ẹnìkan kò dé kọ́ wá sọ rí àmọ́ tí ń jẹ́ ìgbàgbọ́ náà ni pé ń téèyàn orí kí o sì gbàgbọ́ so àìmọye nǹkan mí tó pé ń bẹ lára àyàn náà torí kí ní ẹ̀mẹ́ náà ti ń dàmú àwọn mọ̀tẹ́sílà yìí so àwọn afásúnà mọ́ wá sọ fún pé ṣó gbà pé gbogbo nǹkan tó fojú rí lọ gbàgbọ́ wọ́n ní bẹ́ẹ̀ so ọ̀kan náà afásúnà wọ́n sọ fún kalára pé níbo ni làákàyè rẹ̀ wà tí ma ń lágbájá gbọ́n níbo lọ́gbọ́n ma ń wà lára yẹn tí èyàn lè mọ́bí tó wà tí ma ń lágbájá gbọ́n mo lágbọ́ wà lára yẹn ó lè rí so èyàn sì gbà pé lágbájá gbọ́n sì gbà pé lágbájá gọ̀ so gbogbo àǹkà yìí náà ni n tí èyàn bá fojú rí tó wáyé pọ́lọ́wọ́n bá lọ́ bá wé fún yàn èyàn tura nǹkan mìíràn ń bẹ tó pé kọ́lẹ̀ lómi ọmọ sọ fún ọ tó bá nígbàgbọ́ sí náà ni yóò fi mọ̀ pé ẹni tó bá nígbàgbọ́ sí yẹn lóòótọ́ ẹni tó bá nígbàgbọ́ sọlọ́run tọ́lọ́run bá sọ fún yóò gbàgbọ́ ni torí pé kí ni àwọn ẹlòmíì máa ń bẹ lọ́dọ̀ àwọn ah, ni ó ní ìgbàgbọ́ sẹ́ni yẹn so bẹ́ẹ̀ náà ni kama ní Allahu akbar youtuber wa mọ̀ tán ìrà àyàn kíyàn ní ṣe ọlọ́run ló wí léyìí ọlọ́run sí súnà lélé yìí àti a èèyàn lélé yìí nínú ẹ̀sìn ọlọ́run ọba ìbẹ̀nu kọ̀ránì nǹkan tó ṣe pé kìí sọ̀rọ̀ èèyàn nínú ìbẹ̀nu súnà náà sọ̀rọ̀ sọ́lá nǹkan tó ṣe pé ba so ìsìn bẹ̀nu ayà kọ̀rán yóò ní ẹ̀ eh, ṣe bí súnà náà pé kìí sí dandan eh, eh, ṣe bí àdísì lọ́sọ́ àbí ẹ̀ kìí sí dandan sòrú ẹni yẹn ẹ̀sìn òye nu inú kùránì nìsín ẹ̀ lè rí ibi tọ́nà ìrún àyílà mẹ́rin alásàrí mẹ́rin kò sínú kùránì inú sallallahu alaihi wasallam lọ́wà subakana nu qur'an olon se ni fanki hima tabara kum nisa efen tó bá tayin lọ́rùn nínú obìnrin masna elife ya omeji etun lè fẹ́ mẹ́ta ẹlẹ́fẹ́ mẹ́rin so yíò sì ní kìí sọ́rọ̀ yà kìí sí dandan inú kùránì ló sí náà ló sí wà so ní pé ẹ̀sìn ọlọ́run ọba ọgbọ́dọ̀ yíyàn kí o ní akólé kan nípa rẹ̀ so náà lè yàn fi ní ṣáṣìṣe so ọ̀rọ̀ tí a ń bá lọ́wọ́ gan ni pé nípa ọ̀rọ̀ nígbàgbọ́ pẹ̀lú sàárè ipe ìyà sàárè wà ń bẹ ipe ń bẹ ìyà ń bẹ bákan ìgbádùn ń bẹ nínú sàárè ẹni tó bá jí olùtẹ̀lé àṣẹ ọlọ́run ọba kété tó bá ti wọnú sàárè náà ni ìmọ́lẹ̀ ni ó ti wọ bí àyè tó wà so kò ní mókùnkùn kọ́dà ẹlòmíì tó bá wọnú sàárè ọlọ́wọ́n bó ní pé mẹ́nu hadithan nabi tọ́lọ́wọ́n ní pé ẹ fẹ́ sàárè yẹn fún ẹwà fẹ́ ibi tójú rẹ bá dé náà ni sàárè yẹn fẹ́ dé ẹlòmíì ni ẹ fún máa so anẹ́bìsọ̀ sọ́lá ń sọ débi pé wọ́n fún ẹlòmí mọ́nà sàárè débi pé ẹfọ́n ta ha rẹ̀ yìí yóò sì fọ́ papọ̀ yóò wọnú ara wọn so yàtọ̀ fún àwọn ìyà oríṣiríṣiríṣiríṣi tí ń bẹ nínú sàárè kọ́lọ̀kọ́mọ́ ṣe wá ní ẹni ìyà tó lè mú wa láńbẹ̀ òun ni kí yíò mójútó ẹ̀sìn rẹ̀ kí ọmọ fi ẹ̀sìn rẹ̀ ṣeré tó kí bá ti ń ṣe nù tíyìn ò tíyìn ò sì síbẹ̀ ma wọn bàbá yẹn tó bá ń kọ́lé wọn kọ́lé ìgbẹ́ sí irí àtàn láti mọ̀ yàgbẹ́ bí mi gan ṣe kéré tó ìmọ̀ bá àmọ́ nìsín kọ́dọ̀ àwọn ilé táwọn bàbá yẹn fi kalẹ̀ nílé ilé ilé ẹlòmí ó sì lọ wá wọ́n sì gé wọ́n sì ṣe kíníkan wọ́n sì ṣe so tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀sìn mẹ́wàá ní ẹ̀rọ àìrọ́ ah, bá bàbá tí ń sẹ́sìn lè yóò sì máa sí kò gbélé bá bàbá rẹ̀ sí ń gbélé máa ò so gbogbo ẹ̀ ló yí padà ó so iná ni èyàn fi ní ní excuse lọ́dọ̀ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sẹ̀mí lónìí mo ní excuse lọ́dọ̀ ọlọ́run torí pé kí ni tí àwọn gan ń sọ ìṣesí wọn gan ń takò àwọn so náà ni Islam tí yẹn fẹ́ ṣe náà ni kí n ṣe ní tí ọba súnà nẹ́bí sallallahu alaihi wasallam abẹ́lọ́ ọba subhanahu wa ta'ala gbogbo gbàtàbà di ẹnìnú sàárè kọlọ́n ojúká wọ̀bẹ̀ pẹ̀lú gbàgbọ́ kọlọ́n kó ṣe kí ọmọ àdúró náà nẹ́bí sallallahu alaihi wasallam ètò máa ń sọ tó bá ti sìnkú anábí ó ní yẹni sallallahu alaihi ahikum li akhikum ẹbẹ̀lọ́ fọmọ yín fún ọmọ ìyá yín tí ń bẹnu sàárè yìí wasallallahu lahu athabat

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وتبري بري وعليكم السلام ṣe àrò àpòjúwe tí ẹmúkalẹ̀ yìí ẹni pé èyàn bẹ́ ṣàlù aláyìn rómi tí wọ́n rí pure water kan lẹ́lẹ̀ ẹ̀wọ́n á lò àbí èyàn mú tó wáyé pé wọ́n dáyàn lójú pé èyàn lọ lè jí pure mú ní pure mú so àbí ó mú owó lówó lọ lè fi ra pure water tó mú so náà ni ìdájọ́ tó wọ́n sọ yẹn lọ fún un àwọn tó kán gbé pé wọ́n takalẹ̀ so ó lè jẹ́ pé bóyá nìyẹn tó gbé kalẹ̀ náà gbé kalẹ̀ pé òun bún ẹni tí ọba fẹ́ lò ní so kò sí tí ó burú ń bì yẹn àmọ́ tó bá jẹ́ pé ó jí pure water mú omi tí wọ́n jí gbà lọ́wọ́ yàn àbí yàn jí gbé òun irú ẹ̀nà ni tẹni tí tẹwẹ̀ àpèjúwe kejì tẹmú wá ẹni tó gbáwẹ̀ só gbáwẹ̀ látàárọ̀ sọgbà tí ó ṣínú oúnjẹ girlfriend lóbi sínú so kò sí tó tó ṣàwẹ̀ rẹ̀ àmọ́ aburú ni nǹkan tó ṣe yẹn so ti yé báwọn kò tó ṣàwẹ̀ so a máa burú náà nìkan tó ṣe ni pé relationship wọn náà yóò ní ẹ̀ṣẹ̀ lérí rẹ̀ sùnà ní torí èyàn lè jẹun lọ́dọ̀ ẹni tí èyàn mọ̀rí gan kọ́lá tí yíbò tí èyàn mọ̀rí èyàn lè jẹun lọ́dọ̀ rẹ̀ tí ó rún jẹjẹ so yíbò ló ṣe but in tí ó ṣẹlẹ̀ ní pé kìí sóúnjẹ gangan ni problem but àṣepọ̀ wọn tó jẹ́ ìbàjẹ́ wọn òun ni ẹ̀ṣẹ̀ kò yẹ kó ba àárín wọn jẹ́ akẹ́kọ̀ọ́ bá kankan jẹ́ níbi ìbáadà tító mi ni ń bẹnu mọ́sálà táwọn afá máa ń sọ omi tí so tí wọ́n wá fi lọ́lẹ́ fi kírun so náà ni so omi yẹn kọ̀ mọ́ yẹni hessian kọ̀ mọ́ spiritually omi tó mọ́ ní pure water ní but kọ̀ spiritually torí pọ́nà tó gbà wọ́n náà haram ni so wallahu a'lam náà Thank you. ẹ pípé ẹni tó bóyá wọn lẹ́nì kan tó ń jọ sọ̀rọ̀ wífẹ́ láàrin ara wọn tó wá bùn ní nǹkan àbóbìnrin ló bùn ọkùnrin ní nǹkan iṣó lè fi sínú tó yẹn náà ń pè ní hadiya tó bẹ́ẹ̀ nìkan ti bẹ́ẹ̀ gift láàrin èèyàn bí ìsànjọ ní ọ̀rọ̀ fífẹ́ ẹ rí pé ọ̀rọ̀ èyí òun àlè làwọn yàn àwọn eléyìí àwọn fẹ́ fẹ́ra wọn so bóyá wọ́n sì fẹ́ gbọ́rọ̀ lọ sọ́dọ̀ bàbá wọn bí ká gbọ́rọ̀ débi kankan so wá fún ní nǹkan kígbà gbogbo kúrò bí ìṣẹ̀lẹ̀ àbí náà bó jẹ́ nǹkan mìíràn so halal ni irú ẹ̀bùn yẹn so wallahu a'lam alaikum assalam olùwọ̀bá ló mọ̀ yíò so àmọ́lọ́n jíkó yí pé yawma tubaddalu al-ard ọ̀sàmàwà àti ẹni pọ́lọ́n lé wọn ó pa gbogbo sánmà yìí dáa àti lẹ́lẹ̀ yìí wọ́n padà ṣúlọ́nà wà mọ̀bí tí ó jẹ́ wallahu a'lam náà mọ́ alaikum salam Wọ́n ṣe ìrọwọ́ nípa ìjọba méjì, ọ̀dẹ́ ọba náà ìyanu sàárè sí ẹni tí wọ́n bá gbẹ́lẹ̀ ní kótókótó tó bá fi sí tó bá kù máa ní ó bá ní àpàdé abẹ́ni tó yẹ pé wọ́n máa sọ̀rọ̀ ìtayà abẹ́ni tó jóná máa tó àbí jóná náà tó rò ó tún sí ìpàṣẹ. gbogbo èèyàn náà ni kí sí sàárè nìkan kí sí nù sàárè bá di pé ó wọ́ sínú omi tó gbénú omi náà ló kú sí so tó ẹ kó bá jẹ́ ní rí yóò pàdé rere tiẹ̀ náà mẹ́ kọ́lá káwọn ẹjọ́ jẹ́ jákujàku so yóò pàdé dáadáa rẹ̀ tó ẹ pé ẹni tí bá ń sa búrò ní yóò gbà dé aburú tiẹ̀ náà níbẹ̀ so bọ̀tí tó kápọ̀ dáná pé nínú sàárè ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lẹni tí wọ́n sìn ni kò ní kángun sí sàárè tó ti yé so wallahu a'lam alaikum nam ṣẹ́rí uhu òkú àbíkílọ̀ lè gẹ́rí rẹ̀ sọ irú jìyàn tó pín nínú tó bá ti ń ṣe ṣẹ̀rẹ́ islam ni tó bá wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn adájọ́ adájọ́ ní ọmọ olójìyà tó bá lẹ́tọ̀ sí kọ́lá adájọ́ lè ní ẹlọ́ lè pa padà so adájọ́ sì lè sọ pé ẹgbẹ́ lọ ẹgbẹ́ lẹ́sẹ̀ bá wu adájọ́ iná ni sùúrù àwọn adájọ́ ni kan ìjìyà tí ó wà so islam kan sọ pé kí ọmọ lọ́lẹ̀ owó òkúnnù sàárè haram ní kíkọ̀ dáa ìwà ìṣẹ́lá ńlá ni sọmọ́ kò sí ìjìyà kan tí ẹ ṣẹ̀rẹ́ àgbékalẹ̀ bóyẹ̀ ni pé irú ìjìyà yẹn yọ́ da lérí ọ̀dọ̀ yọ́ da lọ lọ́dọ̀ ẹni tó bá ń jẹ́ adájọ́ ni irú bó ṣe rampart ní sin wọ́n lè wò pé ah tó bá mẹ́ni kankan nù so tàbíru nù so lè mọ́ ní ààyìn tí ìṣe gan àníkan pọ̀ so pé káwọn yóò bá bí ṣe kí ni kábà lè jìnà sí irú nǹkan báwọn so Allahu a'lam náà ǹjẹ́ àpẹẹrẹ ìjẹ́ ọlọ́run tàbí sí wọ̀lú ìwọ̀lú ìwòlú ṣe ó ń bẹ orí padà bí ìtàrí ilẹ̀ pẹ̀lú sàárè ní bóyá ìyẹ̀kùn ọlọ́run kọ́ ó ṣàánú fún wa bọ́sẹ̀ máa ń sọ ipé ẹn tí wọ́n mẹ́ sáré rẹ̀ bá jíìn kankan gbogbo lè ní ní kankankan ń kílẹ̀ sáwọn èèyàn ní ìsìn ń kílẹ̀ sáwọn èèyàn ìpé ah, àṣísáré jíìn kọ́ ní jẹ́ wòlé ọlọ́run ẹmọ́yẹ lómi tọ́rọ pé sáré rẹ̀ jíìn ni tọ́rọ pẹ́ láyé ẹgbẹ́ àdúgbò wa gan ló ti ṣẹlẹ̀ sọ àwọn èèyàn ń gbà tí yá ikú so ọ̀rẹ́ ọmọ rẹ̀ ti ẹ̀sọ́ ń gbé kó gbé lọ tẹ́ ó nínú ilé làwọn òsìn yá sí ó dìbíjọ́ kàrún gbọmọ ń ṣe pé ọ̀rẹ́ rẹ̀ nù pé ah wọn orí màmá wọn mọ́nà ti ya wòlé yìí ní kankankan ọmọ ẹni kí lọ ń sẹ́wà ẹni ẹ̀sì gbọ́ súnà yìí lọ́lẹ̀ bó kí lọ sàárè bó ní sàárè wọ́n jìn lọ́lẹ̀ bó padà kọgbọ́ bí sí ń ké sàmìyànú kí màmá ya wòlé o màmá ya wòlé màmá ya wòlé o làyẹn bá pé dé ìgbà tó tú báyìí wọ́n ti gé rí ìyá lọ so kálukú wá ń wo ìrí ìyá gúgúdú nípa tẹ́ni ẹgán sọ mi pé òun gan rí báyìí tí òun rí báyìí pé kò sí rí mẹ́mà wọ́n tàn wọ́n bára sọ ti rí báyìí ń sọ fún ọ tó àìkó bá ti bó bí mo ṣe gbọ́n ojú mọ bá mọ́ sí mọ́ sọ náà nù ààrẹ nìkan tísàrí rẹ̀ jìn rí tààrí mọ́lẹ̀ mẹ́rin àrírí akànrí sáré tó jìn kàlùkó sì máa wò pé eh, sáré ìyá yìí jìn sáré bàbá yìí jìn nìkan ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ wo ẹni rí mọ́lẹ̀ kankan so òun náà ni pé kò sí àpẹẹrẹ sáré jíjìn nínú sáré nínú ìjẹni ọlọ́run tí ẹ bá kéèsì ní ti ẹ̀rí pé báyẹn ṣe ń sin òkú láwùjọ wa yìí gan ó rọrùn láti wú so tí ẹni tó bá sin òkú tán sin bí ti Saudi tó kí wọ́n gbẹ́ lahad wọ́n gbẹ́ tó jíyìn tó ga tó mi báyìí lẹ́yìn ìgbà ìtẹ́sẹ̀ wá gbẹ́ kòtò sí tán wá pàkì òsùkú síbi kòtò di ẹni tí ó wù gan wọ́n kà mọ́ ni àwọn ìtànsẹ̀ yà ti kọ́kẹ̀ gbẹ́lẹ̀ díẹ̀ tí ò ní ju ikún lọ wọ́n sì kìkú mọ́ wọ́n sì dápá púpọ̀ tí pé èèyàn lè fẹsẹ̀ wú báyìí tó sì wú pákó wá fẹ́ so náà ni yí wọn bá jẹ́ sí wọn gan ń jẹ́ káwọn èèyàn mọ́ láǹfààní láti lè máa ogún wọn parọ́ pé wọ́n ya wòlé so náà ni pé sàárè jẹ́jẹ́ kò sí nínú àfihàn fún dáwòlé mọ́ wallahu a'lam subhanakallahumma